ìpè sí ìrònúpìwàdà jésù kristi fi ọlọ́run ṣe àkàwé ọkùnrin ọlọ́rọ̀ kan tí ó ní ìlépa tí kò sì gba ohunkóhun láàyè gẹ́gẹ́ bí ìdíwọ́ a sọ ìtàn ayé ọlọ́rọ̀ náà ó sì wí pé ọkùnrin kan ṣe àsè alẹ́ ńlá ó sì pe ènìyàn púpọ̀ ó sì rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní wákàtí àsè alẹ́ láti sọ fún àwọn tí a pè wípé ẹ wá nítorí ohun gbogbo ṣe tán gbogbo wọn sì bẹ̀rẹ̀ ní ohùn kan láti ṣe àwáwí èkíní wí fún pé mo ra ilé kan èmi kò sì lè ṣe kí n má lọ wò ó mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi ẹnìkejì sì wí pé mo ra àjàgà màálù márùn-ún mo sì ń lọ dán an wò mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi ẹ̀kẹta sì wí fún pé mo gbéyàwó nítorí náà ni èmi kò fi lè wá ọmọ ọ̀dọ̀ náà sì padà lọ ó sọ nǹkan wọ̀nyí fún olúwa rẹ̀ nígbà náà ni baálẹ̀ ilé bínú ó sì wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé jáde lọ sí ìgboro àti sí àbùjá ọ̀nà kí o sì mú àwọn tálákà àti àwọn alábùkù àrùn àti àwọn amúkùn àti àwọn afọ́jú wá sí yín yìí ọmọdé náà sì wí pé olúwa a ti ṣe bí o ti pàṣẹ àyè sì ń bẹ síbẹ̀ olúwa náà sì wí fún ọmọdé náà pé jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà kí o sì rọ̀ wọ́n láti wọ ilé mi wá kí ilé mi lè kún nítorí náà mo wí fún yín ẹnikẹ́ni nínú àwọn ènìyàn wọ̀nyí tí a ti pè kì yóò tọ́wò nínú àsè alẹ́ ẹni lúùkù orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìndínlógún títí dé ẹsẹ̀ kẹrìnlélógún ẹ̀kọ́ kò ní sí àwáwí tí ó lè péye láti sọ fún ọlọ́run láti gba ẹlẹ́ṣẹ̀ tí kò ronúpìwàdà láti wọ ọ̀run rere ọlọ́run ti rán ìpè sí gbogbo àgbáyé nípasẹ̀ ọmọ rẹ̀ kan ṣoṣo jésù kristi ẹnikẹ́ni tí ó bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ ni a ó gbà láyé sí ọ̀run rere ẹnikẹ́ni tí ó bá sì kọ̀ kò ní lè wọ ọ̀run rere nítorí náà gbogbo wa ní láti mọ̀ pé ọlọ́run ní agbára láti ṣe ohunkóhun tí ó bá wù ú ní ọkàn rẹ̀ gbogbo ènìyàn ní láti wárìrì níwájú ọlọ́run kí a sì gbọ́ràn sí òfin rẹ̀ a ní láti ṣe ìtẹ́wọ́gbà ìgbàlà tí ọlọ́run ti rán sí wa nípasẹ̀ jésù kristi kí a lè wọ ọ̀run rere àdúrà ọlọ́run olùfẹ́ mo ṣetán láti gba ìpè ìgbàlà lónìí èmi dárúkọ rẹ fi ayé mi fún jésù kristi mo gbà á ní olúwa àti olùgbàlà mi mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi mo sì kọ̀ wọ́n sílẹ̀ láti àkókò yìí lọ èmi yóò sìn ọ́ n ó fi gbogbo ẹ̀mí mi gbé ọ jọ̀wọ́ jẹ́ kí n yẹ láti lè wọ ìjọba rẹ ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.